ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹfà ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà lóníròyìn bẹ́ẹ̀nbẹ́yẹkẹ ṣẹlẹ̀ tó ń pè ní ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ẹgbẹ́ man àti LCCI ló ti sọ̀rọ̀ sáàrẹ Buhari tako ohun táàrẹ Buhari ti sọ ṣáájú lórí ọrọ̀ ajé ilẹ̀ yìí àwọn àgbààgbà lápá àríwá bẹnu àtẹ́lu ààrẹ Buhari Ngige àti Amechi lórí bí wọn ò ṣe ná ní àwọn orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn agbègbè kan lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti lọ ń jókòó fíkúnlùkùn pẹ̀lú àwọn tó jẹ́ agbébọn kógun lè mí àwọn ajínigbé agbébọn ti tú ẹni tó jẹ́ ọba aláyé kan tí wọ́n jí gbé sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹgbẹ́ IPMAN ló ti ń pagi ìkìlọ̀ fáwọn tó jẹ́ onílé epo gbogbo láti má ṣe ta epo kọjá iye tó wà níta lọ́wọ́ kan náà agbẹjọ́rò kan òun ló wọṣọ bíi tàwọn oníṣègùn tìbílẹ̀ lọ sí ilé ẹjọ́ lórí wípé òun lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti wọrú aṣọ bẹ́ẹ̀. ìròyìn ti fi hàn dé wípé ikọ̀ àmọ̀tẹ́kùn pínlẹ̀ Ondo ti ráwọ́ tó àwọn afurasí tó ṣekú pààyàn lọ́wọ́ nínú ìròyìn ilẹ̀ òkèèrè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì kan tó jẹ́ èkúrèmadù àti ìyàwó ẹ̀ ni wọ́n ti gbámú ṣẹ́kún látàrí bí wọ́n ṣe fọgbọ́n gbé ọmọ kan wọlé UK láti lè yọ ẹ̀yà ara rẹ̀ kan kúò ìròyìn tó jẹ́ ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles tilẹ̀ yìí òun ló ti wà ní ipò kọkànlélọ́gbọ̀n nínú àgbéta àjọ FIFA báyìí kí n tó ka ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ẹ má gbàgbé lójú òpó ti YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ kẹ́sì tó pin fáwọn ẹlòmíì lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ lórí jẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín òun lẹ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ kan tó wà fún ọ̀rọ̀ ohun ìpèsè nílẹ̀ nàìjíríà tá a manufacturer association of nigeria man àti ẹgbẹ́ tó tún wà fún ọ̀rọ̀ okòwò àtàwọn iléeṣẹ́ tó ní nǹkan ṣe pẹ̀lú ọrọ̀ ajé òun ló ti bẹnu àtẹ́lu ààrẹ muhammadu buhari tó sì tako ọ̀rọ̀ táàrẹ Muhammadu Buhari tó ti sọ ṣáájú wípé ìṣèjọba òun ló túbọ̀ mú yányán lágbọn ti ọrọ̀ ajé tó sì ṣàlàyé pé ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ló ti tẹ̀síwájú ju tó ń bá lọ lọ́dún 2015 alága igun kan tó wà fún afẹ́fẹ́ gáàsì nínú ẹgbẹ́ tó wà fún ọ̀rọ̀ ohun ìpèsè nílẹ̀ Nàìjíríà ẹni tí ṣe alàgbà Ọlá Adébáyọ̀ òun ló sọ wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kàn ń gbé àwọn ìlànà kan lẹ̀ ni àmọ́ tó jẹ́ pé wọn ò tẹ̀lé fún ìdàgbàsókè ọrọ̀ ajé tó ń ti ìdàgbàsókè àwọn ẹkùn míì tó ń ta àwọn ẹ̀ka míì ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú wípé òun bẹnu àtẹ́lu ààrẹ Muhammadu Buhari nítorí wípé ó kàn fún rẹ̀ ní oríyìn ara ẹni eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fúnra wọn ló ń bẹnu àtẹ́lu lọ́wọ́ kan náà ẹni tó jẹ́ igbákejì ààrẹ fún ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ okòwò àti iléeṣẹ́ lórílẹ̀‐èdè yìí ẹni tí í ṣe alàgbà Gabriel Idausa náà sọ̀rọ̀ síta wípé ohun tá a mọ̀ la mọ̀ lórí eléyìí wípé ààrẹ Muhammadu Buhari kò gbégbésẹ̀ eléyìí tó ń ṣàfihàn wípé ó ti sapá takuntakun kódà ó fi kún wípé lórí ohun amáyédẹrùn ìjọba ààrẹ Buhari kò mú nǹkan ṣe lé lórí eléyìí tó lè fa àwọn tó jẹ́ iléeṣẹ́ aládàáni wá súnmọ́ ìjọba àpapọ̀ láti lè bá ìjọba dúwòpọ̀ lórí ohun tó lè mú kí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó túbọ̀ máa mú yanyan sí i. lọ́wọ́ kan náà ẹgbẹ́ àwọn àgbààgbà kan lápá àríwá lórílẹ̀-èdè nàìjíríà òun ló tún ti bẹnu àtẹ́ lu ààrẹ muhammadu buhari lórí ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú bí ipò nǹkan ṣe rí lásìkò yìí tó tó fi mọ́ Ngige àti Amaechi àwọn àgbààgbà lápá àríwá ọ̀hún tí wọ́n ń pe ẹgbẹ́ wọn ní the Northern Elders Forum NEF òun ni wọ́n ti sọ̀rọ̀ àlùfàǹsásà rẹ̀ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ mínísítà tó wà fọ́rọ̀ṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè yìí tá a mọ̀ sí Chris Ngige lórí ọwọ́ tó fi mú ohun tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì tá a mọ̀ sí Yasu. lọ́wọ́ kan náà nínú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde látọwọ́ ẹni tí í ṣe agbẹnusọ ẹgbẹ́ náà ìyẹn akeem baba ahmed òun ló fọhùn ọ̀rọ̀ sóde wípé ààrẹ muhammadu buhari kò náání àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kódà ọ̀rọ̀ ilẹ̀ nàìjíríà kò jọ lójú kọ́bọ̀ bákan náà ló bẹnu àtẹ́ lẹni tó ti fìgbà kẹrí jẹ́ mínísítà fún ìrìnnà nílẹ̀ yìí rotimi amechi lórí bó ṣe fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ láìṣe tó sì wá ń lépa àti gba tíkẹ́ẹ̀tì dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí tó sì jẹ́ pé ó tún padà jákulẹ̀ nínú lílọ́gun fún tíkẹ́ẹ̀tì náà agbẹnusọ fún ẹgbẹ́ àwọn àgbààgbà lápá àríwá ọ̀hún ló wípé fífi iṣẹ́ wọn sílẹ̀ ọ̀hún òun ló ṣokùnfà kọlù sí ọkọ̀ ojú irin eléyìí tó wáyé tí iléeṣẹ́ ààrẹ náà ò sì múṣẹ́ sí rárá olókan lórí ẹ̀ lọ́wọ́ kan náà ló tún fi kún pé ìjínigbé lọ́tún lọ́sì ló tún wáyé lórílẹ̀‐èdè nàìjíríà àti ohun gbogbo tó sì ń dẹnu kọlẹ̀ lọ lábẹ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari bákan náà ló tún fi kún pé àwọn tó wà ní abẹ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari bíi amechi àti ngige wọ́n ṣe tán àwọn gba fọ́ọ̀mù olówó iyebíye tó jẹ́ ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù kan náírà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc eléyìí tó sì jẹ́ wípé ó jẹ́ ohun tó bani nínú jẹ́ jọjọ pẹ̀lú ipò tílẹ̀ nàìjíríà wà báyìí tí wọ́n ní òǹkọ̀ni lómìnú. lọ́wọ́ kan náà àwọn èèyàn agbègbè kan nípínlẹ̀ niger ẹkùn kan tí wọ́n ń pè ní kùsẹ́kì níjọba ìbílẹ̀ rafi ni wọ́n ti jókòó ìfikùnlukùn alálàáfíà pé láwọn agbébọn lónìí láti lè fijọ jíròrò lórí bí ogun ó ṣe mí tí àlàáfíà ó sì máa jọba láwọn agbègbè kó wa wọn lọ́wọ́ kan ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ńṣe ni wọ́n rán àwọn aṣojú lọ bá àwọn tó jẹ agbébọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ké sí wọn ìròyìn ṣàlàyé ẹ̀ wípé adarí agbègbè náà tó pẹ̀ ń jẹ́ kùṣẹ́kì ẹni tí í ṣe alhaji garba kùṣẹ́kì òun ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé ńṣe làwọn ti fi kùn lókun pẹ̀lú àwọn agbébọn báyìí táwọn agbébọn ń sì ń béèrè fún mílíọ̀nù méjì náírà eléyìí táwọn ó lò láti lè fi ra obì táwọn ó mọ̀ fi pànà lọ́wọ́ kan ó tún ṣàlàyé sí pé ń ṣe ni àwọn èèyàn náà ló fà á táwọn fi ń kọjú oró mọ́ wọn ó ṣàlàyé pé àwọn tó jẹ́ agbébọn tí ń domi àlàáfíà agbègbè àwọn rú sọ wípé àwọn ìgbà táwọn bá ti kó màálù àwọn wọ̀lú ń ṣe ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn màálù àwọn tí wọ́n sì máa ń hùwà kà sáwọn lóòrèkóòrè èyí gan ló mú káwọn bẹ̀rẹ̀ sí máa gbẹ̀san jínigbé ṣàkọlù sáwọn agbègbè náà ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú wípé ń ṣe làwọn aráàlú ọ̀hún ti ní ń ṣe làwọn ò ní máa nà ka wọn sí àwọn tó délé tó ààbò mọ́ níbi ọ̀rọ̀ dídúró kí wọ́n sì jẹ́ kí àlàáfíà ó jọba lọ́ọ̀dẹ̀ àwọn báyìí. ìròyìn tún fi hàn dé wípé àwọn agbébọn tún ti tú ọba aláyé kan eléyìí tí wọ́n jí gbé lẹ́yìn ọjọ́ mẹ́ta sílẹ̀. Si ìròyìn ṣàlàyé ẹ̀ wípé aláyélúwà tó wà fún agbègbè Payam níjọba ìbílẹ̀ Mango ní ìpínlẹ̀ Plateau ẹni tí í ṣe Aminu Lawan ó ní wọ́n ti padà tú sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn agbébọn ajínigbé tó gbé e pamọ́ lẹ́yìn bíi ọjọ́ mẹ́ta ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú pé wọ́n ti padà tú sílẹ̀ eléyìí tó mú kí inú àwọn aráàlú ọ̀hún kó bẹ̀rẹ̀ sí dùn tí wọ́n sì ń fò fáyọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún alagbo alfred òun náà fọhùn sóde wípé wọ́n ti tú ẹni tí í ṣe dawan sílẹ̀ báyìí lọ́wọ́ kan náà ni ó tún ṣàlàyé síwájú wípé ó ń ṣe ni àwọn mọ̀ pé wọn ò gba owó lọ́wọ́ àwọn tí wọ́n gbé jígbe lọ́wọ́ kan náà ni wọ́n tó bá ẹni tó jẹ́ adarí ọ̀dọ́ lágbègbè náà sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ẹni tí í ṣe Philip Yakubu náà fọhùn sóde wípé ọba àlàyé ọ̀hún ni wọ́n ti tú sílẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn dá owó jọ sanwó kí wọ́n tó tú sílẹ̀ eléyìí tó jẹ́ wípé òun ò mọye tí wọ́n san gan ní pàtó lásìkò táwọn oníròyìn tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ṣáájú láti kà á fún yín wípé lọ́jọ́ ajé ni wọ́n ti jí ọba aláyé yìí gbé tí wọ́n sì ń béèrè fún ẹgbẹ̀lẹ́mù kan mílíọ̀nù náírà eléyìí tí wọ́n ní wọn yóò fi tù sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá gbà á tán. lọ́wọ́ kan náà ìròyìn tún ti fi hàn dé lórí ohun tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ kan tó jẹ́ IPMAN eléyìí tó ń bójútó ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè yìí eléyìí tí wọ́n ń pè ní Independent Petroleum Market Association tó jẹ́ talágbàtà epo pẹntiró ó ṣàlàyé tó ń ti ìkìlọ̀ fáwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ láti má ṣe jẹ́ kí owó wọn kọjá iye eléyìí tí ìjọba tó ti là kalẹ̀ eléyìí tó jẹ́ owó náírà márùndínláàádọ́sàn-án lọ́wọ́ kan náà nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n bá oníròyìn sọ nínú lílu Àbújá ọ̀nà ti ṣàlàyé bí ipò nǹkan ṣe rí lásìkò yìí tí wọ́n sì ń gbọ́ pé ọ̀pọ̀ lè po ni wọ́n ń gbé owó wọn sókè jọjọ tí ọ̀pọ̀ sì ń ta tiwọn ní àádọ́sàn náírà eléyìí tí wọ́n ní ó ń farahàn láwọn agbègbè kan pàápàá ní ìpínlẹ̀ èkó lọ́ọ̀kan náà ni wọ́n gbé ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó nítorí pé ẹgbẹ́ náà ti túbọ̀ kó ọ̀pọ̀ ìyá burata epo séde fáwọn tó jẹ́ onílé epo láti lè máa fi ní epo bẹntiró kó lè túbọ̀ sun àwọn èèyàn lúbọ̀. ẹ̀wẹ̀ ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò ló bọ́ sínú aṣọ ìṣẹ̀ṣe tìbílẹ̀ tó sì wọ́ọ́re ilé ẹjọ́ láti lọ́ọ́ fi gbẹ́jọ́ lórí ẹjọ́ kan tó lọ gbọ́ nílé ẹjọ́ lónìí ìròyìn ṣàlàyé ẹ̀ wípé agbẹjọ́rò kan tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn Malcolm Omorogo òun ló ti lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ gíga yányán lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ti aṣọ òbílẹ̀ rẹ̀ níbẹ̀ ló ti báwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tó yá lẹ́yìn ìgbà tó padà lọ sí ilé ẹjọ́ ó ṣàlàyé wípé ń ṣe ni òun wu ìwà náà láti lè fi hàn wípé òfin orílẹ̀-èdè nàìjíríà tó fààyè gba ẹ̀sìn gbogbo náà ló mú kóun wọṣọ bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́ ó ṣàlàyé pé nípa àdájọ́ kan eléyìí tí ilé ẹjọ́ gíga yányán lórílẹ̀-èdè nàìjíríà nípínlẹ̀ èkó eléyìí tí wọ́n dá lórí ohun tó ní ṣe pẹ̀lú kí àwọn ọmọbìnrin kí wọ́n máa wọ ìjáàbù wá sí ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ èkó wá ṣàlàyé síwájú wípé òun náà ló sún òun dépò náà ó ṣàlàyé pé òun nífẹ̀ẹ́ púpọ̀ lórí ìdájọ́ náà lọ́wọ́ kan náà ló sọ wípé inú òun sì dùn láti máa ṣàmúlò ẹ̀sìn òun láti máa ṣe àgbélárugẹ rẹ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà nítorí òun nígbàgbọ́ nínú ìlànà ti olókun eléyìí tí àwọn olóyìnbó ń pè ní God of Rivers ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú wípé inú òun sì dùn jọjọ pẹ̀lú iṣẹ́ tó ń yàn láàyò gẹ́gẹ́ bí agbẹjọ́rò láti máa wọlú aṣọ bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́ nínú ìṣàfihàn àwòrán eléyìí tí a ti rí òun ló ń ṣàfihàn bí ó ṣe fi ìyẹ́ ha orí tó sì fi kíní pupa kan kọ ọrùn tó ń ti ohun tó ní owó ẹyọ nínú àtoríṣiṣi àwọn nǹkan tí wọ́n kó papọ̀ míì lọ́wọ́ kan náà ló tún so nǹkan mẹ́sẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan ìbílẹ̀ dé bákan náà ló wé aṣọ pupa mọ́dìí lọ sí ilé ẹjọ́. ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ti ráwọ́ tó àwọn afurasí tí wọ́n ṣekú pààyàn lọ́wọ́ nínú ilé ìjọsìn tó jẹ́ ti St Francis Catholic Church ti ń bẹ lọ́wọ́ ìròyìn ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àmọ̀tẹ́kùn tìpínlẹ̀ Ondo ṣe ṣàgbéta rẹ̀ lásìkò ìfojú àwọn ọ̀daràn hàn dé eléyìí tí wọ́n ṣe sí àwọn tó jẹ́ ọ̀daràn tí iye wọn tó mọ́kànléláàádọ́rin eléyìí tí wọ́n sì ṣàlàyé ìpè lára àwọn mọ́kànléláàádọ́rin ọ̀hún ni àwọn tó ṣekú pa ni nílé ìjọsìn tó jẹ́ ti St Francis Catholic Church náà wà níbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún tá a wà nínú ẹ̀ yìí ni àwọn ẹṣin òkọkú kan tí àwọn kan ń fura ṣe gẹ́gẹ́ bí Fúlàní ni wọ́n lọ láti lọ ṣe àkọlù sílé ìjọsìn tí wọ́n sì ṣekú pa èèyàn tó ju bí ogójì lọ nìyẹn ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú wípé ẹni tó jẹ́ ọ̀gágun fún ikọ̀ àmọ̀tẹ́kùn adétúnjì adélẹ́yẹ ló ṣàlàyé pé ọwọ́ ti bá wọn báyìí tí àwọn sì gba àwọn onírúurú nǹkan padà lọ́wọ́ wọn tó fi mọ́ ọkọ̀ eléyìí tí wọ́n lò kẹ́yìn nínú ìrìn àjò eléyìí tí wọ́n sì ń ṣàlàyé pé àwọn ìwádìí tó tún lọ́rìn àtàwọn ìgbésẹ̀ lórí ohun tí wọ́n ti gbà kúrò lọ́wọ́ wọn níwádìí sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀. lọ́wọ́ kan náà nínú ìròyìn tó wá láti ilẹ̀ òkèèrè ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tún jẹ́ èèkàn kùgbù kan ẹni tó kọ ẹ̀ jẹ́ Beatrice Nwaneke Ekweremadu ọmọ ọdún márùndínláàádọ́ta tó ti Ike Ekweremadu tó jọmọ ọgọ́ta ọdún òun ni wọ́n ti gbá mú ṣíkún ní ilẹ̀ UK látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn níbẹ̀ òun ṣàlàyé pé ń ṣe ni àwọn méjèèjì ọ̀hún lẹ̀dí àpò tí wọ́n sì gbé ọmọ kan wọ ilẹ̀ UK wá láti lè fi dọ́gbọ́n yọ lára ẹ̀yà ara rẹ̀ fún lílò fẹ́lòmíì ìròyìn ṣàlàyé ẹ̀ wípé àwọn afurasí náà ni wọ́n ti wà ní ìgbèkùn ọlọ́pàá nílẹ̀ UK lọ́wọ́ yìí tí wọ́n sì ní ìwádìí tó ti àwọn ìgbésẹ̀ tó lọ́ọ̀rín lọ lọ́wọ́ lórí ẹ̀ bákan náà ni wọn yóò tó fojú ba ilé ẹjọ́ tó jẹ́ tilé ẹjọ́ magistrate kan eléyìí tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ kan náà nínú ìròyìn tó jẹ́ ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà ló ti wà ní ipò kọkànlélọ́gbọ̀n báyìí nínú àgbéta àgbéléwọ̀n àjọ tó ń rí sọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá a mọ̀ sí FIFA èyí gan ni wọ́n gbé sójú òpó ayélujára wọn níbi tí wọ́n ti ṣàlàyé wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà wà ní ipò kọkànlélọ́gbọ̀n lọ́wọ́ kan náà ni wọ́n tún ṣe àgbéta nílẹ̀ adúláwọ̀ bí wọ́n tún ṣe tò tẹ̀léra wọn wọ́n ṣàlàyé wípé orílẹ̀-èdè nàìjíríà ló wà ní ipò kẹrin bó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè senegal ló wà nípò kínní morocco wà nípò kejì tunisia wà nípò kẹta kó tó di pé ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles tilẹ̀ nàìjíríà wà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 lórí ti Instagram wa gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan máa ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán wa ẹ kọ sílẹ̀ kẹ́ ẹ tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ẹgbẹ́ àwọn kókó olóròyìn lẹ́ẹ̀kan sí kí n tó lọ mo kà á fún yín wípé àwọn ẹgbẹ́ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ elépo bẹntiró nílẹ̀ yìí ni wọ́n ti bẹnu àtẹ́lu ààrẹ muhammadu buhari lórí ohun tó sọ lórí ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà lọ́wọ́ kan náà ni mo tó kà á fún yín wípé àwọn àgbààgbà kan lápá àríwá bẹnu àtẹ́lu ààrẹ buhari lórí ọ̀rọ̀ ti ngègè àti amechi pẹ̀lú bí wọ́n ṣe fi ojúṣe wọn lẹ̀ láì ṣe tó ń tààrẹ muhammadu buhari fún rẹ̀ lọ́wọ́ kan náà lẹ́tún rí gbọ́ wípé àwọn èèyàn agbègbè kan ni wọ́n ti jókòó fígun lukùn pẹ̀lú àwọn agbébọn kógun olè mí mo tún mú wá fún yín wípé àwọn agbébọn ti tú ọba aláyé kan sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta mo tún kà á fún yín wípé ń ṣe ni ẹgbẹ́ tó jẹ́ ti alágbàtà epo bẹntiró kan tó jẹ́ ipman ipman olóńpági kìlọ̀ fáwọn tó jẹ́ ilé onílé epo láti má ṣe ta epo kọjá iye àgbéta òfin tó wà ń ta mo tún mú wá fún yín wípé agbẹjọ́rò kan ló wọṣọ ìbílẹ̀ tó ń ti bó ṣe ró ìró pupa kó nǹkan sọ́rùn fi ìyẹ́ sórí lọ sílé ẹjọ́ ẹ̀tún rí gbọ́ gbogbo ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo náà tún rawọ́ tó àwọn tó ṣekú pani lọ́wọ́ mo kà á fún yín nínú ìròyìn ilẹ̀ òkèèrè pé ọwọ́ ti tẹ Ekweremadu àti ìyàwó ẹ̀ lórí bí wọ́n ṣe fọgbọ́n gbé èèyàn kan wọlé UK wá láti lè fi yọ ẹ̀yà rẹ̀ kúò fẹ́lòmíì mo tún mọ wá fún yín nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú orílẹ̀ ìdárayá ìpè ìpè ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà ti wà ní ipò kọkànlélọ́gbọ̀n lágbàáyé nínú àgbéta àjọ fifa báyìí èyí ló pe ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí olúwatóbilọ́ba fásùgbà ló kàròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ́kẹ́ sí lẹ́tọ́ pè mí ó dìgbà kan náà ká tún fèrè pàdé lónìí bẹ̀ǹbẹ̀ yẹkẹ. Oh,